وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أريكم فون الله با الله سبحانه وتعالى الله با تي ọpẹ́ tọ́ sí ọlọ́ọ̀bá tí ọpẹ́ yẹ ayé ọlọ́ọ̀bá Allah subhanahu wa كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه gẹ́gẹ́ bí ó sì tọ́ sí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú títóbi àti gbangban ẹ̀ a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa gbé ìjọsìn fún àyàfi ọlọ́run bá Allah subhanahu nìkan ṣoṣo láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rú sí Ọlọ́run Ọba òjísí Ọlọ́run Ọba ni alékún kí Ọlọ́run Ọba anú Ọlọ́run annabi sallallahu alaihi wa alihi wa àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkayama àkí gbogbo àwa jama'a wa alaikum salam wa lọ́kùnrin wa àti lóbìnrin wa ní gbogbo àdúgbò tí a wà yìí ní Sabon Layoke assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ẹgẹ́ bí a ṣe ma ìjòkó yìí eré tí ó jẹ́ òjú fún ẹnìkọ̀kan wa tí ó kìí ṣe àìmọ̀ fún olóko wípé ìjòkó yìí ìjòkó tí a bá fi ń sàlàyé ẹ̀sìn ni fúnra wa láti jẹ́ kí àwọn èèyàn kan lè wà àìlábàsí ọ̀rọ̀ kan lè wà lórí ìmà àmàdájú nípa ẹ̀sìn Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ẹ̀sìn Ọlọ́run bá Allah subhanahu kó lè bá yí ẹnìkọ̀ọ̀kan wá kó sì lè bá hàn sí ẹnìkọ̀ọ̀kan wá kí ìmà ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó lè bá rìnlẹ̀ fún ẹni kọ̀kan wá a tẹ̀síwájú inṣàlọ́l karim níbàmú sí ọ̀rọ̀ tí a ń gbé ẹwù bọ̀ nínú nǹkan bí ìjòkó bí méjì sẹ́yìn tí yẹ́ sí pé àti ìbẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí láti mọ́ sàlàyé ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ alhajr alhajr yíyan èyàn lódí eléyìí báyìí oníkà tí àgbéyẹ̀wò kí ni islam sọ nípa ọ̀rọ̀ alhajr kayẹ̀ra ẹni lódí ìjẹ́ òdí yíyàn yíwà ní islam kí lọ́lọ́wọ́ bá Allah subhanahu nípa odì yíyàn kí ni ànábì sallallahu alayhi wa alihi wa sallam sọ nípa odì yíyàn òun nìkan tí a ń gbéyẹ̀wò torí tí ẹ bá wo àwọn èèyàn láwùjọ wa eléyìí tí a àwọn èèyàn láwùjọ wa tí wọ́n fi ń sẹ́sìn òun náà ni ìròrí ọpọlọ eléyìí tó bá ti ṣe dédé ọpọlọ wọn tó bá ti ṣe dédé ìròrí wọn òun náà ni wọ́n ma fi rinlẹ̀ nínú ẹ̀sìn eléyìí tí ó bá ti bá ìròrí wọn mú wó takò ẹ̀rí pé tí a bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rẹ̀ ní sí pé só dáa kí èèyàn yan òdì nínú ẹ̀sìn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìròrí ló máa fi dáhùn ìbéèrè yóò ní àkódá ó di ó dára à Islam ní kámọ́ yìí ó di kámọ́ wáyé náwà lódì eré tó sọ yìí ọpọlọ ló fi dáhùn kò dáhùn nǹkan yẹn níbàmú sí ẹ̀rí inú al-Qur'an al-Karim pé kí lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ nípa ọ̀rọ̀ òdì al-Qur'an ìjọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ti ẹ̀ mẹ́nu bá káyànra wa tó wáyé pọ́lọ̀ Allah subhanahu wa ta'ala mẹ́rin bá kí lọ́lọ́run sọ nípa rẹ̀ kí ni ìdájọ́ Ọlọ́run bá nípa odì yíyàn kí ni ìdájọ́ annabi sallallahu alaihi wa sallam nípa odì yíyàn so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn musulmi rẹ̀ kò nímọ̀ nípa gbogbo àwọn nǹkan yìí lákàyè lásán ní mọ̀ fi dáhùn béèrè yìí kó bá lákàyè tí wọn náà mú láwọn náà bá ma sọ pé lóòtọ́ ni ẹ̀sìn ò fàyè gbà ká ma yára wa lódì kódà náà wọ́n rọ̀ta ti mọ́wárí wọ́n lè rí àwọn hadithu kan tí wọ́n ò ní gbọ́yé fún ó ma fi dá wàhálà alẹ́ sínú àgbọ́yé àwọn èèyàn ẹgẹ́ لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث kò lẹ́tọ̀ fún mùsùlùmí láti yan ọmọ ìyá rẹ̀ lódì kọjá ọjọ́ mẹ́ta so tí a bá wo orú àwọn nǹkan yìí òun náà nìkan tí àwọn ẹlòmí tí wọ́n gbàgbọ́ yes Islam àwọn nǹkan tí wọ́n dì mú lélẹ́yìí gbogbo ilé báyìí ni a ti sàlàyé pé kódà hadithu la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalath hadithu yìí ó fọ́ ìgbà kayan ara lódì ṣùgbọ́n tó bá ti lè kọjá ọjọ́ mẹ́ta òní ò lẹ́tọ̀ọ́ hadithu yìí gan rí nínú àwọn hadith tó fi onílẹ̀ ní pé àlèyàn ara lódì yíyanra ẹni lódì nítorí kíni kò lẹ́tọ̀ kọjá ọjọ́ mẹ́ta òun náà ni káyanra wa lódì nítorí ọ̀rọ̀ nǹkan ayé nítorí ọ̀rọ̀ nǹkan ayé tí kò kí ń ṣe nítorí ọ̀rọ̀ nǹkan ẹ̀sìn káyanra wa lódì tayọ ọjọ́ mẹ́ta lórí nǹkan ayé tó dáwà tí ọmọ ìyá wa papọ̀ eléyìí lódì fórí ọjọ́ kan lórí ọ̀rọ̀ nǹkan ayé tó dáwà tọmọ yáwá papọ̀ tí a sì fẹ́ fi hàn ọmọ yá yìí wípé a ń bínú sí káyàn ọmọ yá wa lódì lórí nǹkan ayé fún ọjọ́ kan fọ́jọ́ méjì fọ́jọ́ mẹ́ta ṣẹ̀rẹ́ Islam ṣe lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n kò ní máa lẹ́tọ̀ mọ́ tó bá ti lè kọjá ọjọ́ mẹ́ta fáwọ́kọ́ thalas tó bá fi òun náà ni hadithu la tahajaru òun náà ni hadithu yana òun ló ń sálàyé wala tahajaru hadithu méjèèjì mọ́ kàáyí nǹkan tó ń sálàyé ni ẹ àmú ti mọ́ ẹ̀rí wá wípé tó bá yẹ pé lórí nǹkan ẹ̀sìn ni a ma yara wa lódì lọ bẹ́ẹ̀ ni títí tẹnita yẹn lódì nítorí nǹkan ẹ̀sìn yóò fi túbá torí pé eléyìí la sallallahu alaihi wa alihi ṣe àwọn tí anábi sallallahu alaihi wasallam yà lódì nítorí ẹ̀sìn anábi sallallahu alaihi yà wọ́n lódì títí tó fi túbá ni a rínú wọn àwọn tó jẹ́ sí pé àádọ́ta ọjọ́ lànábi sallallahu alaihi yà wọ́n lódì 50 days wọn lànábi sallallahu alaihi yà wọ́n lódì nínú àwọn ìran yíyan ẹra ẹni lódì nítorí ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí tí ó wáyé lásìkò Ànábì sallallahu alaihi wasallam tí a ti mẹ́nubà ní àwọn ìjókòó tó kọjá mo ń sọ àwọn eléyìí báyìí nítorí gbogbo àwa tí ó kama ipé àwọn ọ̀rọ̀ kan ti àbùkátà kí a gbọ́ àwọn ìyẹn náà ká lè gbàgbọ́ ilé ìbá tí a sọ ìdáadáa kò ń ṣe eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa lórí ọ̀rọ̀ alhajr eléyìí ni ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹta lórí ọ̀rọ̀ alhajr ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa mú àwọn àyà Kùránì wa tó fi rinlẹ̀ wípé káyàn ara ẹni lódì nítorí tí a mọ̀ fi sin lọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó gbé kalẹ̀ ẹgẹ́ bí ọ̀nà tá mọ̀ fi máa kọ ìbàjẹ́ fún àwọn tó bá jẹ́ olùbàjẹ́ ni àmọ́ àwọn ayá Qur'an wà tó fi rírinlẹ̀ inú al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam náà nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì àmú àwọn ẹ̀rí wá àmú àwọn ẹ̀rí wá láti torí rẹ̀ pé alẹ́bìnà báwọn èèyàn lò lásìkò rẹ̀ pẹ̀lú yan àwọn èèyàn lódì nítorí subhanahu wa ta'ala so lónìí ilé tí a insha Allah òun ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ lórí ọ̀rọ̀ kí a yan àwọn èèyàn lódì nítorí ẹ̀sìn yìí kí láwọn olùmọ̀ nìkan tí a máa gbéyẹ̀wò lónìí insha Allah al Ah. ìkan náà àwọn olùmọ̀ tó ń pè ní ibn abdulkawi ẹgẹ́ bí afáwa asheikh hamud atuwaijiri rahimallahu ta'ala ya bá ṣe gbé wá nínú tíra wọn tuhfatul ikhwan tí a bá lọ́wọ́ page 39 nínú tíra yìí wọ́n gbé ọ̀rọ̀ afáwa ibn abdulkawi ibn abd al-qawi wọ́n bi yẹn wá àwọn wa sọ pé wa hujranu man man abda al-ma'asi sunnatu wa qila idha yurji'uhu aw jabu aw kadu wa qila 'ala al-itlaq ma dama mu'lina wa laqahu bi wajhin مكفهر mu'arbadi ẹsẹ̀ orin méjì ona ni bàbá wa ibn abdulkawi rahimahullahu ta'ala náà fi sọ̀rọ̀ nípa alhajar wọ́n ni wa hujranu wa hijranu astaghfirullah azim wa hijranu man abdal ma'asiya sunnatu wọ́n ni kí a yan gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ láfihàn gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ẹ̀ṣẹ̀ hàn ká yanrú ẹni bẹ́ẹ̀ lódì wà hijrọ́nù man abidal ma'asiya sunnatu ká ṣe rú nǹkan yìí káyàn lódí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ láfihàn súnnà ni súnnà annabi sallallahu alaihi wasallam ni alhijron súnnà annabi ni wàkílà idha yurji'uhu awjabu wa aukadu àwọn olùmọ̀ tó wá sọ pé tó bá yẹ pé káyàn lódí tó bá yẹ pé yóò mú jáwọ́ kúrò níbi aburú tí ń ṣe yẹn ó ti ẹ̀tún wá jẹ́ ọ̀ràn yẹn ó ti kúrò ní súnnà ó ti di ọ̀ràn yẹn ó tó kapa wàkíìlà ìdá yurdi'ihu aujabu wa aukadu wàkíìlà alal àwọn olùmọ̀mí ti ẹ̀sọ́ lódíwọ̀n ìgbà tó bá yẹ pé ó jẹ́ ẹni tí ń fi ẹ̀ṣẹ̀ hàn lódíwọ̀n ìgbà tó bá yẹ pé ó jẹ́ ẹni tó ń polongo ẹ̀ṣẹ̀ tó ń ṣe ẹ̀ṣẹ̀ láti hàn pé ala al-itlaq a máa ṣe fún láì dé pẹ̀lú pé ẹ̀ṣẹ̀ yóò ṣàǹfààní àbí òní ṣàǹfààní walaqahu biwajhin mukfaharin biwajhin muktahar pẹ̀lú ojú tí ó le a pàdé wọn lẹ́ni tí ó fúnjú pọ̀ lẹ́ni tí ó le jú mu'arbad bá ṣe pàdé wọn nìyẹn mu'arbadi bá ṣe pàdé wọn nìyẹn a pàdé wọn pẹ̀lú ojú tó le ni kò yíwá ìsìn igbati bàbá wa Sheikh Humud Atuwajiri tán sọ̀rọ̀ nípa ẹsẹ̀ orin mejeji wọ́n ní falam yadhkur khilafan fi sunniyati hajri al-aasi al-mujahir bil ma'siya sawa'un irtada bil hajri am lam aw lam yartadi wọ́n tí aba wo ẹsẹ̀ orin méjèèjì alfawa ibn abd al Qawi lam yadhkur falam yadhkur khilafan fi sunniyyati hajri al-aasi kò sọ wípé ìyapa ń bẹ kò mẹ́ṣẹ́nu kò sọ̀rọ̀ nípa ìyapa lórí ìbásúnnà mú káyan gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ń fi ẹ̀ṣẹ̀ hàn wípé súnnà ni káyan rú ẹni bẹ́ẹ̀ lódì kò sọ pé ìyapa wà lórí ẹ̀ ẹ gbọ́ fi sunniyati hajri al-aasi al-mujahir níbi ẹsẹ orin yìí Ibn Abdul Qawi kò sọ wípé ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn àfà lórí pé súnnà ni súnnà ni káyan gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó wá ń fi ẹ̀ṣẹ̀ hàn tó ń fi ẹ̀ṣẹ̀ hàn tó ń ṣe ẹ̀ṣẹ̀ lásì hàn kò sọ wípé ìyapa ń bẹ lórí pé súnnà ni ká sì hajjúrù fún ẹ̀yàn bẹ́ẹ̀ sawa'un irtada bil kò bá jẹ́ sí pé hajjúrù ta ṣe fún yẹn yóò mú kún bí ẹ̀ṣẹ̀ yẹn o àbí kò ní mú sí kún bí ẹ̀ṣẹ̀ yẹn kò sọ pé ìyapa ń bẹ bí jẹ́ ìjẹ́súnà rẹ̀ níbi ìjẹ́súnà pé ká yẹn ni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ lódì yóò ṣe láǹfààní kò ṣe láǹfààní kò sí ìyapa lórí pé súnà ni kò sí ìyapa khilafu filwujubi ibi tó ti mention pàwọn afá ìyapa ni ibi ìjọra ayẹ́ rẹ̀ alhuwa alal itlaq ṣe ọ̀ràn ayẹ́ ní káka ma bá lọ bẹ́ẹ̀ láì wo pé bóyá yóò ṣe láǹfààní àbí ò ní ṣe láǹfààní ibi tó sì ṣe yapa ni pé àwọn afá ṣe yapa lórí pé tó bá jẹ́ sí pé yóò ṣe láǹfààní tí ó mú kún bí ẹsẹ̀ yẹn ọ̀ràn tó bá yẹ pé kò ní ṣe láǹfààní ìbẹ̀rẹ̀ àwọn àbá ní tó bá yẹ pé kò kìí sọ ọ̀ràn yẹn àwọn àbá kan sọ pé kódà ọ̀ràn yẹn gan ni kódà kò má ṣe láǹfààní ibi táwọn àbá ti yapa yẹn ṣùgbọ́n ibi ìjẹ́ súnà rẹ̀ wọn yapa níbẹ̀ ẹ̀rí mi gbọ́yé ibi táwọn àbá ti yapa inibi sójú ọ̀ràn yẹn ká ṣe hájírù fún ẹ tó jẹ́ sí

ìjà gbọ́n yí dáadáa tàní sọ̀rọ̀ ìjẹma ibn abdulkawi tí bàbá wa hamud atuwejiri táwọn wọ́n sàlàyé lórí ọ̀rọ̀ wọn wọ́n ni هل هو على الإطلاق أم إذا كان العاصي يرتدع به فأين هذا مما يراه المتهوكون من إبطال الهجر الديني بالكلية ومعاملة الناس كلهم صالحهم وضريحهم باللطف واللين والمودة وني بول ọ̀rọ̀ بول sọ yìí báwo ló ṣe wá papọ̀ pẹ̀lú nǹkan tí àwọn tí ìdàmú bá nínú ẹ̀sìn àwọn tọ́rọ ẹ̀sìn òye wọn tọ́rọ ẹ̀sìn dàrú mọ́ wọn lójú irú ọ̀rọ̀ sọ yìí bóòlù ṣe mọ́ nǹkan táwọn ń sọ kí làwọn ń sọ mẹ́ni tọ́lì hajjiri dìní àwọn tọ́wẹ́ kò sí kàtí jẹ́ ajírù ní ẹ̀sìn ẹwù ọ̀rọ̀ táwọn àfáà sọ ó yàtọ̀ sí nǹkan táwọn tí dàmú bá ń sọ ìyá àbí yàtọ̀ sí ẹ̀rí kò sí yàtọ̀ sí gẹ́gẹ́gẹ́ ní ṣe sọ pé fa'aina haza mimma yarahu almutahawwikuna min ibtal alhajr ad-din bil kulliyya àwọn pè ní almutahawwikun àwọn ni almutahayyirun àwọn tí ọ̀rọ̀ ẹ̀sìn ti dàrú mọ́ wọn lójú àwọn tí wọ́n mọ̀ bí ayé àsímọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí ìdàmú ti bá lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ ibonu wọn bá gbọ́rọ̀ wọn kà mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà ń pè ní al-mutahawwiku ṣéèkì o yóò mú kúrò bí ẹ̀ṣẹ̀ yẹn kò ní mú kúrò bí ẹ̀ṣẹ̀ yẹn òsúnnà ni ibi táwọn àfáà ti yapa o ni pé ǹjẹ́ ìgbàwo ní ọmọ jọ́ràn àyàn àwọn àfáà ni yóò mọ jọ́ràn àyàn ní àwọn apákan náà àfáà ni yóò di ọ̀ràn àyàn káyàn lódì ní ọ̀ràn àyàn tó yẹ pé tí ò bá yàn lódì yóò padà mọ jẹ́ lẹ́ṣẹ̀ nígbà tó yẹ pé tí a bá yàn lódì yóò padà fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ayẹ́pọ̀ ti dọ̀ràn àyàn fún gbogbo wa káyàn lódì nìyẹn ó ti dọ̀ràn àyàn fún wa káyàn lódì nìyẹn ṣùgbọ́n tó bá níbé kò ní ṣe láǹfà ní kó kú bí ẹsẹ̀ yẹn súnnà ní ọmọ jẹ́ àwọn apá kan àwọn apá orí báyìí àwọn apá kejì ní yóò mú kúrò ń bẹ́ o kò ní mú kúrò ń bẹ́ o ọ̀ràn yẹn ní kẹyàn lódì méjèèjì yìí àbí lórí ẹ̀ táwọn kan gba májẹ̀mú yẹn táwọn kan gba májẹ̀mú yẹn ṣéèkì ní nítorí ẹ̀rẹ́ kò síbi tí ọ̀rọ̀ àwọn tí wọ́n wá ń dàmú lórí ọ̀rọ̀ hajjúrù yìí tí wọ́n dẹ̀ ń takò hajjúrù ẹ̀sìn tó ń takò kò síbi tọ́rọ wa mu'amalati an kullihim salihihim wa talihihim àti pé ká máa bá gbogbo àwọn èèyàn lò àtẹni renú àwọn èèyàn ní o àtẹni búnú àwọn èèyàn ní o lè lókfì wàlírí wàlmọ́wàdà ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá gbogbo èèyàn lò àtẹni rí àtẹni bú àwọn tí ń sọrú èrè bóòrọ̀ wọn sí jọ tàwọn àfà àwọn tó gbà yí pé gbogbo èèyàn pátá ẹni rere ló ní o ẹni bú ní o tẹ bá fẹ́ bá lò sá ẹ sáwọn bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni ẹ máa bá lò tàánútàánú náà ni ẹ máa bá lò pẹ̀lú ìfẹ́ náà ni ẹ má kórìíra ẹnì kankan gẹ́gẹ́ bí àwọn tí mọ̀ sọ pé ẹ̀yin TMC àwọn òkórira yín o ẹ̀rí pẹ̀rọ àwọn ìyẹ́ rẹ̀ wọn kí n fi kórira hàn sí ẹni kẹ́kẹ́ ẹ̀lákùn tí lọ́wọ́ bá báwo lọ́rọ̀ wọ́n sí papọ̀ mọ́rọ̀ táwọn àfá sọ ẹ̀rí pó yàtọ̀ gan àwọn tó sọ wípé a ma bá gbogbo èèyàn lò pátápátá àtẹni rẹ̀ àtẹni irú bá lò báwọn ẹni rẹ̀ lò òun náà láfi báwọn ẹni bú lò pẹ̀lú kíni o alótfò wàlínù wàlmọ̀wádà a bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àánú pẹ̀lú ìfẹ́ láti bá wọn lò wọ́n mú ọ̀rọ̀ alhafiz ibn hajar wa wọ́n ni qala alhafiz ibn hajar fi fathi albari qala alhafiz ibn hajar fi fathi albari a bá wa gbani alhafiz ibn hajar nínú fathi albari wọ́n sọ̀rọ̀ kan kí lọ́rọ̀ yẹn wọ́n ni zahaba aljumhur ọgọ́rọ̀ nínú àwọn àfá wọ́n lọ sí bí pé zahabal jumhuru ila annahu la yusallam ala al-fasiq wala al-mubtadi' ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá jumhuru àwọn àfá ibi tí wọ́n lọ ní pé a mọ́ sálámà síta ní o sí al ẹn tó jẹ́ kò kí kódà oní dídíà a gbọ́dọ̀ mọ́ sálámà tàbí sọ̀rọ̀ jama'a ibn hajar al-asqalani wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ jùmhúrù wa pé bí tí jùmhúrù lọ ni pé la yusallamu ala al-fasiqi wala al-mubtadi' a ò ní máa sallama síta ni ẹni tó jẹ́ pò kí èyàn àti ترتب مفسدة في دين أو دنيا إن لم يسلم سلم الإمام النووي ní májẹ̀mú tó lè múyàn sálámà sí oníbídà májẹ̀mú tó lè múyàn sálámà sí ẹlẹ́ṣẹ̀ ẹ má wo nǹkan táwọn èèyàn míì ń ṣe láwùjọ wa táwọn ilé ìsọ yí pé tí wọ́n rí sí láìfí pé tàbá ti láǹfàní tàbẹ́ gbà lọ́wọ́ yí nìkan náà sálámà tàbá ti wá lè gbàǹfàní ẹ̀tàn wọ́n tó wá ní sálámà má ìmáàmù Nawawi ní bẹ́ẹ̀ ni èèyàn lè ṣe bẹ́ẹ̀ táwọn ilé yìí rí sí láìfí pé ẹ̀rí àwọn ìyẹn tó bá ṣe láǹfààní tó fẹ́gbà lọ́wọ́ yín wó sí tó bá ṣe láǹfààní ma wọ̀n ní sàlámà sí ma alìmọ́mù náà wíṣọ́ wípé ìdàtọ́rọ̀ ìlàsálàm tí ìnira bá mú yẹn débi kí yẹn sàlámà sí oníbídá abẹ́ ẹntọ́jẹ́ pò kí èèyàn tí wọ́n yẹ pé èyàn rọ́nà gbégbà mọ́ ìyẹn fẹ́ gbà kankan lọ́wọ́ ẹni ni tẹ́ẹ̀ bá yìí sàlámà sí ẹ ò lè rí nǹkan yẹn wọ́n ni ìdàtọ́rọ̀ ilẹ̀ salami tára bá níyàn tí fòkókó bá múyàn débi kíyàn salama só ní bídá abẹ́lẹ́ṣẹ́ bí an kọ́ọ̀fà tàrọ́túbà mọ̀sádàtí fi dì irú nírawo bí kíyàn máa páyà wípé àbúrúkà lè ṣẹlẹ̀ síyàn nínú ẹ̀sìn ó lè fi nira kàyàn nínú ẹ̀sìn tí yàn bá sálámà tẹ́yàn bá ń sálámà sí èyàn bẹ̀rù pé mafsada kan bẹ tó lè fi kàyàn abúrú kan bẹ tó lè báyàn tẹ́yàn bá sálámà sí sálàm gbáyàn lè yóò tó sálámà sí ta ló sọ̀rọ̀ ìjẹmá al'imamu nawawi bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àwọn náà sọ wọ́n tún wá sí àlékún pé wàyẹ́nùwì annasalama èyàn gbọ́dọ̀ dàníyàn wípé ó gbọ́dọ̀ wà nínú àníyàn wípé assalam sáàmà ń wúyẹn assalamu alaikum assalamu alaikum assalamu yẹn ismu min asma illahi ta'ala orúkọ kan náà orúkọ Ọlọ́hun ni ó gbọ́dọ̀ yéèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà nínú àníyàn bẹ́ẹ̀ pé orúkọ kan náà orúkọ Ọlọ́hun bá ní assalam fakaannahu qal Ibn al-Arabi ni gbogbo ẹnikẹ́ni ìtumọ̀ nǹkan tí yẹn ń sọ tí yẹn bá sálámà sí yẹn òun náà ni pé Allahu raqibun alaykum ọlọ́ọ̀bá ń rí yín o ọlọ́ọ̀bá ma ṣọ́ yín o ọlọ́ọ̀bá mi mójútó yín o pé ìtumọ̀ nǹkan tí yẹn sọ bàtàwọn náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní tarku salam ala alil ma'asi kama salama sí àwọn ẹlẹ́ṣẹ̀ kama salama sí tani o àwọn ẹlẹ́ṣẹ̀ sunnatun madhiya sunna ni eléyìí tó jẹ́ sí pé ó tí wọ́n dẹ̀ lò tó dẹ̀ lọ bẹ́ẹ̀ lásìkò àwọn sọ̀hábà àtàgbà sallallahu alaihi sunna kan tó yẹ pé nǹkan yìí ìlànà tí ń lọ ni ìlànà tó yẹ sí pé wọ́n lò ní lásìkò annabi àtàwọn sahaba wà bí i qala kathirun min alil ilm nǹkan yìí sì ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ́sọ fi alil bidai nípa àwọn oníbídà náà in tápọ̀lọpọ̀ àwọn olùmọ́sọ náà nìyẹn wà alhaqa ba'du ìlànà hanafiya tó rin mazhabu abu hanifa wọ́n ni wa alhaqa ba'dul hanafiya bi ahli al-ma'asi àwọn tó fi kún àwọn apákanú àwọn hanafiya wọ́n fi kún àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n fi àwọn ta fẹ́ kàyí kún àwọn ẹlẹ́ṣẹ̀ nínú ìmọ̀sí hajjiru fún wọn nínú mayan wọn lódì àwọn wo man yata'ata khawarim al gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe àwọn ìwà kan àwọn ìwà tí ó àwọn ìwà tí ma ń yẹ tí ma ń yẹ pẹ́rẹ èèyàn gbogbo ẹgbẹ́ tí bá ti ń ṣerú àwọn ìwà yẹn ṣirú àwọn ìwà náà kàkásọ́tìl mizah gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣàwàdà jù gbogbo ìgbà náà yóò máa ṣàwàdà yóò kàn máa yóò ní ti pípọ̀ jù gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pọ̀ jù ní ìṣàwàdà àwọn apákan náà àwọn hànàfíyà ní irú ẹni bẹ́ẹ̀ náà tọ́lẹ̀ ní tíyàn mẹ́yàn lódì wàláhùí gbogbo ẹnikẹ́ni tó bá ti fánà eré eré kọ́mọ̀ fi gbogbo àsìkò seré irú àwọn èèyàn báyìí rẹ̀ wọ́n tọ́ sẹ́ni táyàn lódì àwọn apákan náà àwọn hànàfíyà fi kún bẹ́ẹ̀ wà fún ṣìn gbogbo ẹnikẹ́ni tí wà bàjẹ́ rẹ̀ bá ti pọ̀ ọ̀rọ̀ burúkú mọ́ ń jáde lẹ́nu rẹ̀ àwọn wà tí ò já ń bẹ lọ́wọ́ eléyìí náà wọ́n fi kún wàfúṣìl kọ́ùl ká máa sọ̀rọ̀ tí ó dá lẹ́nu wàfúṣìl kọ́ùl ká máa sọ̀rọ̀ burúkú lẹ́nu gbogbo ẹnikẹ́ni bá ti máa ń sọ̀rọ̀ burúkú irú àwọn yìí náà wọ́n fi kún àwọn tí a yàn lódì wàljúlúsì fil aswaq lè rú ìyá ti máa ń yamúrù minan nisa gbogbo àwọn tí máa ń jòkó lọ́jà kárí máa rí gbogbo àwọn obìnrin tí ń kọjá lọ gbogbo àwọn tí máa ń jòkó lọ́jà nítorí ká máa rí gbogbo obìnrin tí ń kọjá àwọn ní orí dúdú ní orí pupa àwọn olórí gíga àwọn olórí kúkúrú àwọn olórí ilé tó lómi lára àti ilé tó fún omi ara tó mi ara rẹ̀ fúnro àwọn olórí ilé yìí tí ó pupa àwọn olórí tó dúdú gbogbo orú àwọn ilé yìí rẹ̀ nínú àwọn tí àwọn apákan náà àwọn ní kátún fi kún àwọn táàmàyàn lódì ni Ibn Rushd nínú ọ̀rọ̀ tó wọn gbà wá látọ̀dọ̀ alimam malik rahimahullahu ta'ala wọ́n ni wọ́n malik sọ wípé láyò sálàm ala ahli ahwa a ò kí ń sálàmà síta ní o àwọn onífẹ̀ẹ́nú àwọn oníbídá láyò sálàmù ala ahli ahwa ibn rushd ló gbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ alimam malik rahimahullahu ta'ala pé a ò kí ń sálàmà síta ní a ويكون ذلك على سبيل التأديب لهم وتبري منهم ويكون ذلك على سبيل التأديب لهم وتبري منهم أما يولدي على سبيل التأديب لهم lójú ọ̀nà wípé àfi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ìdí tàbí ma yàn wọn lójú ní pé àfi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni wàtàbárì minhum àti pé abẹ́bí fọ́ra wa mọ́ kúrò ní ara wọn abẹ́bí fọ́ra wa mọ́ kúrò bí irú ìbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ìdí tá ma fi yàn wọ́n lódí nìyẹn bákan náà alimamul bukhari rahimahullahu ta'ala nínú sahihu wọn wọ́n ní odidi báàbù kan tán fún tápè ní báàbùl hajri báàbù hesh báàbùl hajri nínú sahih bukhari kálìbà wọn bí tí ọ̀rọ̀ hajru ibi tó nílẹ̀ dínú ẹ̀sìn alimamul bukhari ní odidi báàbù kan tán ní báàbùl hajri wọ́n mú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam wá tó sọ pé لا يحل لرجل أن يهجر أخاه فوق ثلاث لا يحل لرجل أن يهجر أخاه فوق ثلاث kò tọ́ fún ẹni kankan láti yan ọmọ ìyá rẹ̀ lódì lórí ọ̀rọ̀ nǹkan ayé kọjá ọjọ́ mẹ́ta ثم ساق في الباب ثلاثة أحاديث lẹ́yìn tán mú hadith yìí wá nínú báàbù yìí alimamul Bukhari wá mú hadith bí mẹ́ta wá sí wọ́n mú hadith mẹ́ta wá nínú báàbù yìí fi tahrimil hajri fawqa thalath nípa wípé èèwọ̀ ni kí a yan ọmọ ìyá wa lódì kọjá ọjọ́ mẹ́ta lẹ́yìn tá mú àwọn hadith wí mẹ́ta ìwá tán lẹ́yìn náà wá sọ wípé wọ́n ni báàbù ma yajuzu minal hijrani liman asa lẹ́yìn tá ti mú àwọn hajiru torí tọ̀yìn títa yé wá tí báàbù tó sọ fún ayé pé ó tọ́ káyàn lódì gbogbo ẹnikẹni tí bá ń ṣe Ọlọ́run bá gbogbo ẹni tó bá ti jẹ́ lẹ́ṣẹ̀ ó tọ́ káyàn rú wọn lódì gbà tó mẹ́rin wá lórí eléyìí a ọ̀rọ̀ Ka'bu bin Malik òun náà wọ́n mú wá ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ka'bu Malik àti Muraratu bin Rabi' al-Umawi àti Hilal Umayya hadithu yẹn ni alimọ́mù Bukhari mú wá lórí ẹ̀ rí pé ó tọ́ káyàn lódì gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ tí bá ń ṣe Ọlọ́run bá ìgbà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà wọ́n sá lójú ogun Tabuk anábi sallallahu alaihi wasallam kọ̀ fáwọn sọ̀hábà kan máa bá wọn sọ̀rọ̀ anábi kọ̀ fún wọn pé ẹnì kankan ò alimami Bukhari wá mẹ́gbà wá yẹn wá pé ó dídí 50 days òun wọ́n fi yàn wọ́n lódì lẹ́yìn náà nínú kìtàbùlì sìdán nínú kìtàbùlì sìdán nínú sọ́rí Bukhari wọ́n tó wá mú báàbù kan wá báàbù ma lam yusallim ala man iqtarafa dhanban báàbù ma lam yusallim ala man iqtarafa wa man yarudda salamahu أو من لم يرد سلامه حتى تتبين توبته وإلى متى تتبين وإلى متى تتبين توبته توبة العاصي باب ما لم يسلم على من اقترف ذنبا ومن لم يرد سلامه باب من لم يسلم على من اقترف ذنبا ومن لم يرد سلامه حتى تتبين توبته wà ilá mátà tàtàbáyánu tàwùbátù láàsì báàbù tó ń sọ fún wa nípa gbogbo ẹnikẹ́ni tí ì bá sálámà báàbù ń sọ fún wa nípa ẹni tí ò bá sálámà sẹni tí ń ṣẹ̀ ẹni tó kó sí ẹ̀ṣẹ̀ kan ẹni tí ń sí ẹ̀ṣẹ̀ kan sí báàbù fẹ́ sọ fún wa nípa ẹni tí ò sálámà sí rẹ̀ tí ń ṣe báyìí wà man lam yarudda salamahu báàbù yóò sọ fún wa nípa ẹni tí ì bá dáhùn sálámà ẹni tó bá ṣẹ̀ ẹni tí è sálámà sẹni tó bá ṣẹ̀ àtẹni tí è bá dáhùn sálámà rẹ̀ báwo yóò sàlàyé fún wa hátà tátà báyìí yánà tàwọ̀bátùhù púpọ̀ wọ́n tí è bá sálámà sírò àwọn tó rí báyìí tó yẹ dáhùn sálámà wọn títí tí ó fi padà kílẹ̀ àkọ́ àwọn eléjì túbá títí tí ó fi padà kílẹ̀ àkọ́ wọn ti túbá hátà tátà báyìí yánà

wọ́n mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ eh, Abdullahi ibn Amr ibn al-As radiyallahu anhuma Abdullahi ibn Amr ibn al-As kọ́nà bá kọ́ bá kí wọn àti bàbá rẹ̀ ọ̀rọ̀ ni pé Abdullahi ibn Amr ibn al-As sọ pé la tusallimu ala sharabati al-khamr Abdullahi ibn Amr ibn al-As sọ pé ẹ ò gbọ́dọ̀ sálámà sí gbogbo àwọn ọmọ tí àwọn ọ̀mùtí ẹ gbọ́dọ̀ sálámà sí wọn la tusallimu ala sharabatil khamr ثم ذكر الطرف من حديث كعب ابن مالك lẹ́yìn náà Imam Bukhari tó wá mú apá kan wá nínú hadithu Ka'b ibn Malik yẹn láti fi sí ẹ̀rí láti fi jẹ́rì ilé báyìí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣẹ̀ a ò kí ń sálámà sírò ó lánàbí sọlọ́sọ́lọ́m káàbùbùn malik sọ pé ànábì kọ̀ fáwọn èèyàn wípé wọn àgbọ́dọ̀ má bá wọn sọ̀rọ̀ ànábì kọ̀ fáwọn èèyàn pé wọn àgbọ́dọ̀ má bá wọn sọ̀rọ̀ wà á ti rasúlọ́lọ́ ìsọlọ́sọ́lọ́m òun á sì lọ mọ́ bá ànábì sọlọ́lọ́sọ́lọ́m fàwùsálìm àlè òun àlọ́sálàmà sánàbì sọlọ́sọ́lọ́m fàákùl fi nafsi olóhun ma sọ nú ẹ̀mí ìhun tó ń bá sálàmà sánàbì pé alhárọ̀ka ṣàfàtẹ́ ìbí rọ́dì sálàm sánàbì tiẹ̀ sánàbì mi ètè láti dáhùn sálàmà òun bí wọ́n mọ̀ wá wí inú ẹ̀mí òun báyìí pé ah, owó òrùpá nẹ́bí mí ètè gan belé tí ó dáhùn sálámù owó òrùpá nẹ́bí mí ó yí ẹnu padà láti dáhùn sálámù òun sọ pé alharraka shafatayhi bi raddi salam amla hatta kamulat khamsuna layla ó ní irú oríṣẹ́ ilé òun wà tí tó fi di pé ogójì ọjọ́ pé òun alọ́mọ́ bá nẹ́bí òun sálámà sálámà sálámà òun conclusion wọn ni pé tó wọ́n mọ̀ bèèrè ní pé sánẹ́bì tí ẹ̀ yínú padà láti dáhùn sálámà wọn báyìí àbí ò yínú padà orí ìjẹsí yìí lòun wá wà tó fi pé odidi àádọ́ta ọjọ́ 50 days eléba yìí ó túmọ̀ sí pé títí tẹ́ni yóò fi túbá láàmà láàní ma sálámà síbẹ̀ níbẹ̀ láàúdẹ̀ ní ma dáhùn sálámà rahimallahu ta'ala imamul fasirin ibn jarir at-tabari ìgbàtà wọn náà sọ̀rọ̀ nípa ìtàn káàbù bin maliki wọ́n ní qissatu káàbì ibn malik qissatu káàbì ibn malik aslun fi hijrani alil ma'asi ìtàn káàbù bin malik òun ní ìpìlẹ̀ ìpìlẹ̀ kan ló jẹ́ nípa mímọ̀ ìyàn àwọn ẹlẹ́ṣẹ̀ lódì ìpínlẹ̀ ní tí a máa padà sí gẹ́gẹ́ bí ẹ̀rí lórí pé ọ̀tọ̀ káyàn gbogbo ẹni tí bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ káyàn wọn lódì tó ń fi túwá kún bí ẹ̀ṣẹ̀ na sọ̀rọ̀ Sheikh Hamud At-Tuwaijini wọ́n ni qultu wọ́n láwọn sọ وقد أجاد البخاري رحمه الله تعالى وأفاد فيما سلكه من التفريق بين الهجر الدنيوي والهجر الديني فإنه ذكر في الترجمة الأولى حكم الهجر الدنيوي وأنه يحرم فوق ثلاث ثم ذكر في الترجمة الثانية والترجمة, والترجمة الثالثة حكم الهجر الديني وهو هجر آل المعاصي لله وأبان أنه لا حد له إلا بالتوبة الصادقة wọ́n ní Al-Imam Al-Bukhari ṣe dáadáa púpọ̀ wọ́n gbìyànjú wọ́n dẹ̀ ṣe dáadáa kọlọ̀bàkọba akẹ́ wọn wọ́n dẹ̀ sí wá láǹfààní níbi ojú ọ̀nà tí wọ́n rìn níbi ìṣe ìyàtọ̀ láàrin káyẹ̀yẹ̀ lódì nítorí ọ̀rọ̀ ayé ọ̀nà tí Imam Al-Bukhari rìn nínú Sahihu wọn ni pé wọ́n sì yàtọ̀ láàrin káyẹ̀yẹ̀ lódì nítorí ọ̀rọ̀ ayé àti káyẹ̀yẹ̀ lódì nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ya gbogbo ẹ̀ wọ́n ní nínú sahihu wọn yìí ìgbà tán ń sọ̀rọ̀ nípa àkọlé alákọ̀ọ́kọ́ wọ́n sọ nípa ìdájọ́ kásí hajjúrù fáwọn èèyàn lórí ọ̀rọ̀ ayé inákọ́ sọ nákọ́ mú wá wọ́n dẹ̀ jẹ́ kó wáyé pé nǹkan yíre èèwọ̀ ní tó bá ti lè kọjọ ọjọ́ mẹ́ta wà annahu yahrumu fawqa ó ti jẹ́ èèwọ̀ káyẹ̀yàn lódì lórí ọ̀rọ̀ ayé tó bá fi lè kọjọ ọjọ́ mẹ́ta ثم ذكر في الترجمة الثانية والترجمة الثالثة نبي أقول إليك جاتلك إن كتب صنبة هنا حكم الهجر الديني إذا جوا كان يلودي نتوري ورسين كان يلودي نتوري يسين نصر يمي وهو هجر آل المعاصي هنا كان يولش كان يولودي لله نتوري تلوم با نتوري تلوم با لا في يولودي wa abana annahu la hadda lahu al-imam al-bukhari wa mu wa ṣàlàyé pé eléyìí kò ní gbèdéke titelese ala ala ko tan mu wa pé ohun ogboro kọjọ́ ọjọ́ mẹ́ta gbèdéke rẹ̀ ọjọ́ mẹ́ta náà ni lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ẹlẹ́ṣẹ̀ ni ó ma jẹ́ ko to ma haram le yan ṣe ṣùgbọ́n kò sí òkò sí gbèdéke fún a máa bá lọ ní illa bi tawbati sadiqa àyàfi tí ẹni tí a yíyàn ló dìyẹn tó bá túbá ní títúbá tó jẹ́ títúbá òdodo tàrí pé sincerely nítòdodo ẹni ìtúbá ìgbàyẹ látò níyàn ló dìmọ̀ irú ojú ọ̀nà tí alimọ́mù Bukhari rìn irú ẹ̀ náà orí ojú ọ̀nà ẹ̀ náà ni alimọ́mù Abu Dawud náà rìn Abu Dawud nínú tírà wọn súnánù wọn nínú kitabul adab ọgbà ọ̀rọ̀ tó sọ fún wa nípa àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ Islam tó gbọ́rọ̀ hàn lára Mùsùlùmí kí ni wọ́n sọ mẹ́ wọ́n mú báàbù kàwá wọ́n ní báàbù fíìmẹ̀nì yahjuru akhahu al-muslim báàbù yìí fẹ́ sọ fún wa nípa ẹni tí bá ń yan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lódì kí làwọn ẹ̀kọ́ tí ẹni ẹ gbọ́dọ̀ tẹ̀lé àfáwà Abu Dawud nínú súnánù wọn ń sọ̀rọ̀ yìí nínú báàbù yìí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ hadithu wa nínú báàbù yìí tó ń sọ fún wa pé èèwọ̀ ni ká yan ọmọ ìyá lódì kọjọjọ́ mẹ́ta nígbẹ̀yìn ní ìparí báàbù yẹn wọ́n wá sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ní annabi sallallahu alaihi wasallam hajara ba'da nisa'ihi 40 yawman annabi sallallahu alaihi wasallam ya apá kan nínú àwọn ìyàwó rẹ̀ lódì fún ogójì ọjọ́ 40 yawman ló fi yan apá kan nínú àwọn ìyàwó rẹ̀ lódì ogójì ọjọ́ wa ibn lahu ila an mat alimamu abu dawud ni bẹ́ẹ̀ ni ibn umar náà ọ̀yàn ọmọ bíbí inú rẹ̀ lódì tó fi kú ni ẹ̀rí mi gbọ́yé wa ibn umar ibn umar náà hajjara ibnahu hajjara ibnan lahu ila an mat ọ̀yàn ọmọ bíbí inú ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀yàn lódì tó kú ni lẹ́yìn náà Abu Dawud wá sọ pé ìdákánàtìl hijratu lillah falaysa min hadha bi shay'in wa Umar ibn Abdul Aziz ghatta wajhahu an rajulin tó bá jẹ́ sí pé káyẹ̀rẹ̀ nítorí tọ́lọ́wọ́ bá in táwọn èèyàn ń ṣe tí ó dá ẹ̀rí pé eléyìí ò túkọ̀ jámọ̀ kankan eléyìí ṣe nǹkan aburú òun ni káyẹ̀yàn lódì nígbàtí a bá rí pé nítorí tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala láti torí ẹ̀yàn lódì eléyìí ṣe nǹkankan eléyìí kò túmọ̀ sí pé bọ́yẹ̀ ni ẹwà tayọ àlà kò wa Umar ibn Abdul Aziz ẹ̀mà nǹkan tí wọ́n ẹ̀mà nǹkan tágbà lérò wọ́n ní ọ̀rọ̀ ta sọ wípé Abdullahi ibn Umar ọ̀nyà ọmọ rẹ̀ lórí tó fi kú yẹn tó bá jẹ́ pé nítorí tọ́lọ́wọ́n ni ní kò mí ní kankan ẹ̀mà rí ní rí pé ah, Abu Dawud ní tó bá jẹ́ pé nítorí tọ́lọ́wọ́n bá lè fi ń ṣe wallahi kò mí ní kankan dáadáa ló ń ṣe eléyìn ṣe kèéṣe tẹ́yàn wọ́n sálámà sáwọn èèyàn má wọ́n dáhùn sálámà àwọn èèyàn má àfáwà Abu Dawud wọ́n ní tó bá jẹ́ pé nítorí tọ́lọ́wọ́ bá nìyàn fi ń ṣe eléyìí ṣe nke ma àìgbọ́n kan yé ni ní ma ń jẹ́ káwọn èèyàn ṣe mà pé idha kana al-hijratu lillah falaysa min hadha bi shay'in tó bá jẹ́ pé èèyàn pààyàn ti èèyàn kìí ṣe mà kò yí báyìí sí wà Umar ibn Abdulaziz wọ́n ní Umar ibn Abdulaziz Umar ibn Abdulaziz ghatta wajhahu an rajuli ó bo ojú rẹ̀ báyìí fún ọkùnrin kan pé láyé ìfẹ́ rí ọmọ ó sì kọ́bà ojú ẹ̀ fún ghatta wajhahu an rajuli pé ìwọ yìí tó bá yẹ pé èèyàn kan ní dẹ́rù nǹkan tí àwọn sálàfù ń dánwò yìí lásìkò sí kí ní wọ́n sọ pé ń ṣẹlẹ̀ sí jama wọ́n ní jàbà sí ìtàn lára wọn olóbi máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń da ẹ̀sìn rú láwùjọ gidi jẹ́ ẹ̀dàgbọ́n ẹ wo nǹkan tó yẹ sí pé ọ̀rọ̀ hajjúrù káyẹ̀yẹ̀ lódì yìí ẹ wo kí ẹ̀kan tó wá mọ́ sọ wípé nǹkan yóò sínú ẹ̀sìn kó tó wá mọ́ gbé àwọn èèyàn tí ń ṣe nǹkan yẹn bó ṣe nira tó fáwọn èèyàn láti ṣe láti gbà á kí ẹ̀kan tó wá mọ́ gbé ojú àwọn èèyàn síbi wípé àwọn tí ń ṣe èèyàn aláṣejù ni wọ́n ẹ dákun nǹkan yóò mọ́ wọlé sínú làkáyùn àbí òníwọlé sínú làkáyùn kẹ́nìkan tó wá ní tó ń ṣe iṣẹ́ àṣejù kò sínú ẹ̀sìn ẹ̀mẹ́kẹ́tẹ́ pẹ̀lú àṣejù ni kẹ́ẹ̀jí ṣe ju nǹkan tẹ́sìn gbé wá lọ ní tí ò sínú ẹ̀sìn

kíyàn náà fi rọra ẹ̀wò náà nǹkan tí yàn bá mọ̀ káwàrẹ́ nìkan tí wọ́n ṣe nǹkan jákùjákù ẹwọ́ bára yóò sì máa bára ó sì máa ríyàn yà ẹwẹ́ ni ṣe ń ṣe kí ni wọ́n ṣe báyìí àrọ́ ọmọ wá táyàn torí pé èèyàn mọ̀ nǹkan tí ń ṣe jákùjákù yẹn pé àwọn ah, èṣe bẹ́ẹ̀ kò yíba yìí arọ́ tàí bí àbá fún ẹsẹ́ bẹ́ẹ̀ yìí ṣeun ẹbà sọ jẹ́ ẹ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń kálukú wa náà nímọ̀ nípa rẹ̀ kárí kẹ́kọ́ ma ṣe jákujàkú kọ́ ma bàjẹ́ ṣàgbé arọ́ ma tàyàn ma ha kàdà tó ya Sa'd báyìí kan ṣe ń dára kún mi wọ́n dára kún mi báyìí sáájú àwọn èsì kan báyìí òwe lárúbáwá ni tẹ́yàn bá ń ṣe nǹkan bí ò ṣe tọ́ wọ́n ni máa ha kàdà tó rọ́jú ìblú ya Sa'ad so yíò àwọn nǹkan yìí làwọn nǹkan tó yẹ

òun náà ni ọ̀rọ̀ afáwà al-khattabi nígbàtá al-imam al-khattabi tó ń sọ̀rọ̀ nípa hadithu ka'bu bin malik radiyallahu anhu ẹ̀rí pé al-imam al-tabari wọ́n sọ pé òun ni hadithu ni asl òun ni ìpínlẹ̀ táwọn àfá ma ń padà sí lórí ọ̀rọ̀ hajjiru lórí ọ̀rọ̀ káyan ẹlẹ́ṣẹ̀ lódì àwọn àfá òkun wọn fi hadithu yìí wọn fi ṣeré torí pé ìpínlẹ̀ kan tó fi rinlẹ̀ nínú ẹ̀sìn ìpínlẹ̀ tó lágbára òun náà ni ìpínlẹ̀ bí hajjiru fún àwọn tó má jẹ́ kí ni ó tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ na'am alimamul khattabi wọ́n sọ wípé ìgbàtán sọ̀rọ̀ nípa hadithu yìí hadithu káàbù bin malik radiyallahu anhu wọ́n ní fíhì minal ilmi nínú hadithu yìí ìmá wà níbẹ̀ ìmá wà nínú hadithu yìí anna tahrima alhijrati bayna almuslimin akthar min thalathin ibi ká sọ pé èèwọ̀ ni káwọn musulmi para wọn ti kan yara wọn lódì láàrin ara wọn kọjọ́ ọjọ́ mẹ́ta innama huwa fima yakunu baynahuma min qibali atbin aw wọ́n ní ká sọ yí pé èèwọ̀ ní kí àwọn mùsùlùmí kan yẹra wọn lódì láàrin ara wọn kọjá ọjọ́ mẹ́ta wọ́n hadithi ló jẹ́ kó yọ wípé in tí kò bá ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ilé ìbáyìí sọ gbogbo àwọn ẹ̀rí tẹ́ ma gbọ́ pé ẹ kò tọ́ káyẹ mùsùlùmí lójì kọjá ọjọ́ mẹ́ta so wọ́n lori lórí ọ̀rọ̀ ayé nìyẹn lèyẹn túmọ̀ sí kò yí báyìí sí so àbí lórí ọ̀rọ̀ maujida wọ́n ni áwọ́ maujidatin ojú méjì kó ń bẹ́ẹ̀ ló kí ó sì kí n ṣe sùúrù díẹ̀ bá yẹn o naam naam alhamdulillah wọ́n ni anna tahrima al-hijrati bayna al-muslimin anna tahrima al-hijrati bayna al-muslimin bayna al-muslimin akthar min thalathin káyà musulmi káse ìyẹrẹn lódì láàrin àwọn musulmi kọjọ ọjọ́ mẹ́ta eléyìí táwọn èèyàn máa wọ́n ní eléyìí báyìí orí ọ̀rọ̀ ayé lásán ni eléyìí báyìí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rárá bó ti wù kó mu kó kí ó má jàre so orí ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá ti lè kọjá orí ọ̀rọ̀ ẹ̀sìn pé orí ọ̀rọ̀ ayé ni jàre akàbúra wa lásán a ṣe ìtìbù láàrin ara wa kò tí yẹ báyìí sí nǹkan tó ń túmọ̀ sí nìyẹn إنما هو في فيما يكون بينهما من قبل عتب أو موجدة أو لتفسير يقع في حقوق آه، في حقوق العشرة ونحوها من دون ما كان من ذلك في حق الدين فإن هجرة أهل الأهواء والبدعة دائمة على مر الأوقات والأزمان ما لم تظهر منهم التوبة والرجوع إلى الحق ibi tá dúró sí náà ní inshallah karim wọ́n ní tàbí tó bá jẹ́ sí pé nǹkan tó fà tó fi yẹra wọn lódì yìí lè tẹ̀sírin nítorí àṣẹ tó kan lórí ọ̀rọ̀ ayé tí ń bẹ láàrin ara wọn ni yaqa'u fi huquqi al-'ishra eléyìí ní nǹkan báyìí àbí nǹkan báyìí àbáwọn nǹkan yẹ́ pé inú àwọn hukukul ishra ni inú àwọn a eiwọ bá ṣe bá mùsùlùmí lò láàrin ara wa wa nahwiha àbáwọn nǹkan mìí tó bá tún jọ bẹ́ẹ̀ duna ma kana min dhalika fi haqqi ad-din lẹ́yìn tí è ṣe òun tí è lè tí ló ti ń ṣẹlẹ̀ ibẹ̀ láti ma sọ pé kọ̀tọ́ káyẹra wa lódì kọjọ ọjọ́ mẹ́ta wọ́n ní fàyín na hijrata alil ahwa wọ́n ń torí pé dájúdájú káyàn àwọn oní ìfẹ́nú àwọn oní bídíà lódì fàyín na hijrata alil ahwa wal bídíà wal azman gbogbo ìgbàwátá bá ti ma bá lọ nìyẹn ma lam tazhar minhum at-tawbatu war-ruju' ila al-haqq lódì wọn gbà tí tauba wọn bá ti hàn látọ̀dọ̀ wọn lódì wọn gbà tá bá ti rí pé wọ́n túbá tí a sì rí pé wọ́n padà síbi òdodo a ma bá ìyàn wọn lódì lọ ni so eléyìí jẹ́ kó yà pé al-Imam al-Khattabi ìtàwọn náà ń sàlàyé ni pé gbogbo hadith ní ọmọ mú wá pé ẹ eh, mùsùlùmí àòkín ara lórí kọjọ ọjọ́ mẹ́ta àòkín ti gíníkan gbogbo àwọn èèyàn rí lórí ọ̀rọ̀ ayé tí bá ń ṣẹlẹ̀ láàrin ara wa nítorí pé ẹ̀tìbù ń ṣẹlẹ̀ bọ́yá mọ́ jídà mo rí nǹkankan tí ó bà mẹ́nu jẹ́ láàrọ̀ ọmọ ìyá mi àbọ́ ọmọ ìyá ọ̀ràn èèyàn ni yóò sì máa lọ bẹ́ẹ̀ ni kò yẹ báyìí fi so a kama yin oníbídí àlódì yóò máa lọ bẹ́ẹ̀ sí tàbí wọ́n tún wá ní so ilé ìbáyìí òun náà nìkan tí àwọn olùmọ̀ rahimahumullahu ta'ala kí ọlọ́ba kọ́ wá kẹ́gbù wọn nǹkan tí wọ́n sọ nìyẹn nípa ọ̀rọ̀ hajjuru àti yàtọ̀ tó dini hajjuru tá ń ṣe fáwọn èèyàn nítorí ọ̀rọ̀ ayé àti hajjúrù tán ṣe fáwọn èèyàn nítorí wọ́n rẹ̀ sí so inshallah karim tó bá di lọ́la a máa tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ àtàwọn ẹ̀rí tí àwọn olùmọ̀ mú lórí àwọn nǹkan yìí so ó ti jẹ́ pé wà nísìn pé tá a bá ń quran na ṣáájú àti mú ẹ̀rí wá ní sunna nabi sallallahu alaihi wasallam ká tó wá máa ka ọ̀rọ̀ àwọn àfá tí wọ́n gbàgbọ́ yé báwa náà ṣe ń ẹ̀ tó yẹ pé àgbọ́yé àwọn àfáà yìí gẹ́gẹ́ oúnjẹ làwágẹ́ bí ń sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lórí ẹ̀rí tọ́nà bá nìkẹ́lá mú wánú al-Qur'anul Karim àti sunnah Nabi sallallahu alaihi wasallam nítorí pé ẹ̀lẹ́mà gbọ́lá òjò wá yìí ẹni tí ó mọ̀ sọ fún yín pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ka ọ̀rọ̀ àfáà fún yín gbogbo jabata jàbàtà mi ó sọ wípé a ò bùkátà ọ̀rọ̀ àwọn àfà láti bí sẹ̀sìn a ma gbọ́nú al àti súnnà straight alọ́wọ́ mẹ́rin straight mo sọ pé yóò segin ní o yóò sọnù straight ẹ̀rí pé nǹkan ẹ̀nà lẹ́yìn náà pé wà sí ìsìn ó ní ẹwọ ẹnikẹ́ni tí bá ti ń kàwọ̀rọ̀ àfà fún yín ẹmọ́ tẹ̀tí so ẹ̀rí pé wàláì ọ̀rọ̀ asọ nínú lẹ́ni ń sọ yìí torí pọ́ ti mọ̀ yí pé ibi ìmọ́ra àwọn àfáà súnnà wà rẹ̀ àṣírí àwọn òtù so ó ń kálukú ọmọ wá lọ sínú al straight inú súnnà náà bí straight àmà wá yí wọ́n ma fi làkáyí wa ṣeré wọ́n ma wá fi usulul fiqh wọ́n ma fi dàrú nǹkan tí usulul fiqh ò fi rinlẹ̀ wọ́n ma da ìròrí àwọn èèyàn kán lè tú àyà Qur'an lójú ọ̀nà tí àwọn sálàfò gbàgbọ́ yé kán lè máa lo hadith ànábì lójú ọ̀nà tí àwọn sálàfò kí ń gbà lò tó ń torí ànábì tẹ́gẹ́ ní o lẹ́yìn fẹ́ já àwọn èèyàn kú lẹ́yìn àwọn afá súnnà ṣe bá yìí sí ẹ̀yẹ mẹ́ta wọn lóhun ìtàn pè ní sàlàfíyà òun náà ni ká gbàgbọ́ yé alkitabu wa súnnà bí fahmi sálàfin umma in ta fi yàtọ̀ sáwọn oníbí dáa ni alkitabu wa súnnà bí fahmi sálàfin umma tíra ọlọ́wọ́ bá àti súnnà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù ni àwọn àfáà súnnà àgbọ́yé wọn láàmà fi jẹ́kí ni ó láàmà fi gbàgbọ́yé ọlọ́ọ̀bá wí ànábì sallallahu alaihi wasallam wí láàbìn wọn pé ń tàn gbọ́yé nǹkan tó kọ̀rẹ́tì ni tó ṣe déédé pẹ̀lú nǹkan tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala fẹ́ ká gbọ́yé àtànábì sallallahu alaihi wasallam fẹ́ ká gbọ́yé ni pẹ̀lẹ́ báyìí lànà tí àwọn ń pèpè sí kí ọlọ́ọ̀bá kí a ó fi òdodo hàn wá lódodo kó jẹ́ kí a lè tẹ̀lé kó dẹ̀ fi àwọn irọ́ àti ìbàjẹ́ kó fi hàn ní irọ́ kó dẹ̀ jẹ́ kí a lè jìnà sí abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí méjèèjì so kí ara rẹ̀ ti fi sabilillah èdè tí a máa ń so gbogbo àwọn tọ́rọpọ̀pọ̀ tí a ń dá òun náà ni a fi ń ra epo sínú generator so tí a dẹ̀ fi ń àtànná àti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí tí ó kú tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó fi ń lọ so abẹ́lọ́wà Allah subhanahu wa ta'ala kọ́lá ń kó sánú wa gbogbo tí àṣìṣe bá ti wáyé látọ̀dọ̀ mi nìyẹn ti wáyé ṣùgbọ́n tó bá bá sallallahu alaihi wasallam so abẹ́lọ́wà Allah subhanahu wa ta'ala kí ó ilé tí ó hàn tí a mọ̀ ní àtẹ́lé tí ó pamá tí a wùmá aláàjọ́ kasalọ́wà subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu